wàlákì pẹ̀lú gbólóhùn asalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu. ọ̀rọ̀ tí mo ń bá lọ iná ni asbáàbù dukhul aljanna àwọn ìgbésẹ̀ tí èèyàn máa ń gbé tí èèyàn máa fi ń wọ aljanna ọlọ́run ọba ṣùgbọ́n ti ka àbí nǹkan bí oríṣi mẹ́ta síwájú ṣùgbọ́n ti ka al-ikhlas kí wọ́n ní tawhid tó kí wọ́n máa ṣẹbọ pẹ̀lú ọlọ́run ọba tó bákan náà mo ka kí mùsùlùmí kó máa ṣiṣẹ́ rẹ̀ kó máa tẹ̀lé ànábì sallallahu alaihi wasallam tòun ni mo dúró lórí rẹ̀ ní ìjẹ̀jọ́ ní èmi ara kókó ìgbésẹ̀ tí mùsùlùmí máa ń gbé tó ṣe pé ọ̀nà tí yóò sì jáyàn sí àlìjànnà ni òun náà ni tọ́lábẹ̀lẹ̀ ilmi ash-shar'i kí ọmọ wá ìmà ìmọ̀ tá ń sọ àfikẹ́ níkà qualify ẹ̀hùn ash-shar'i ìmọ̀ ẹ̀sìn ìmọ̀ ẹ̀sìn ọlọ́run kí ọmọ wá ìtumọ̀ rẹ̀ ni pé kí ó kéwú dalẹ̀ pé lọ́dọ̀ tí wáyé àyè nìyẹn kí ọ lọ sílé kéwú tó kí ọ lọ síbi tí wọ́n bá ti ń ṣe ọ̀rọ̀ nípa àlámọ̀ rẹ̀ ẹ̀sìn tí wọ́n bá ti ń ṣe wáàsí níbi tí wọ́n ti ń kẹ́kọ̀ọ́ so tó fi pé ẹ̀kọ́ ẹ̀sìn lẹ́rọ̀ lè kọ́ níbẹ̀ so léyìí wọn là ń pè ní pé èèyàn ń kẹ́kọ̀ọ́ ẹ̀sìn ọlọ́run wọ́n ní pé tọ́lá ìbílẹ̀ ilmi ash-shar'i ìwá ìmọ̀ ẹ̀sìn tí tó bá ń wá ìmọ̀ ẹ̀sìn ẹni yẹn ó ti la ọ̀nà tí ó gbà wọ àlùjánnà fún ara rẹ̀ so léyìí kìí ṣe pé àròrísọ ni àròrísọ kìí ṣe àròrísọ so àdìsí uh, Qais bin Kathir ó ní qadima rajulun min al-Madina ila Abi Darda arákùnrin kan wá bá Abu Darda láti Madina wọ́n wọ́ bí Damascus Abu Darda sí wà ní Damascus ó wá ń bi ẹni pé má aqdamaka hayi akhi wọ́n mọ̀ yá mi kí ló wá ṣe láti Madina tó wá sí Damascus yẹn ah ibẹ̀ jìnnà bí àwọn bí kí wọ́n wá láti bí kí wọ́n lọ Màdúgùrí láti lọrin kí wọ́n lọ Màdúgùrí kó wá ní òun lè ń bá afá kan bẹ́ẹ̀ kó wá ní ah, hadithun balaghani annaka tuhaddithuhu bihi an rasulillah eh, nítorí hadith eh, ọ̀rọ̀ kan mo gbọ́ pàdánù bí sọ àmọ́ mo gbọ́ pé ìwọ Abu Darda mo lọ gbọ́ ọ̀rọ̀ yẹn látọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam ah Abu Darda ni amma qadamta litijara ah, ṣé o wá nítorí òwò ni ṣé nítorí òwò ló fi wá ó ní là ní ìwá nítorí òwò ó ní amma qadamta li hajatin tí wá sí nǹkan kan nílùú yìí ni onílà onílára onímọ̀ kọ̀dún tó láfi tó lábi هذا الحديث قلت مواسي نانك حديث يوكينا موا موا قالوا لنا موا كين وا قومي اه قلت انت هو انا نعم قال أبو درداء تأتي دالون انت واقو جدا أبو درداء قوان صفن سمعت رسول الله صلى الله عليه وسلم يقول كل مقبطة النبي صلى الله من سلق طريقا يلتمس فيه علما سهل الله به طريقا أو سلق الله به طريقا إلى الجنة لا نجي ني تي او با جادي نلé tó wá ìmà tí ń lọlé kí ó bí tí ó ti pẹ́kọ́ ẹ̀sìn ànábì ni ojú ọ̀nà yẹn ọlọ́run sì sọ di ọ̀nà àlìjánà fẹ́ni yẹn so ó ní ìyẹn nìkan kọ́ wa innal malaikata latada'u ajnihataha rẹ́bọ̀n lè tọ́ lẹ́bẹ̀lẹ̀ ìlú àwọn mọ̀láìkà tẹ iye wọn kalẹ̀ nítorí pé wọ́n láìkì tẹ nìyẹn ń ṣe inú wọn ń yọ sí so ọ̀nà tí mo ń gbà wá ìyọnu ọlọ́run òun náà ni kí wọ́n máa lọ sí ibi tí wọ́n ti máa lọ lè kọ́ ẹ̀kọ́ ẹ̀sìn kí wọ́n lọ sí ilé kéwú ọwọ́ tó ní wà innahu la yastaghfiru lil alim man fi samawati wal ard ní gbogbo ẹni tí ń bẹ ní ayé ní sánmà àti lórílẹ̀ ayé kódà àwọn màláíkà ni wọ́n máa tọrọ àforíjì ọlọ́run fẹ́ni tí ó bá ń wá ìmọ̀ ẹ̀rì ọlálálá tí ń bẹ níbi kí wọ́n máa wá ìmọ̀ ẹ̀sìn lélẹ́yìí kí wọ́n máa kẹ́kọ̀ọ́ ẹ̀sìn òun náà ni mo ń rọ gbogbo wa àwọn tí a jẹ́ mùsùlùmí ní àríta jẹ́ mùsùlùmí nínú nǹkan tí mùsùlùmí máa ń kúlé kàn òun náà ní ìmọ̀ so ìmọ̀ al-ilmu min mahdi ila al-lahdi ìyẹn ọmọ kẹ́kọ̀ọ́ ẹ̀sìn láti ìgbà tí wọ́n bá ti bíyàn ni yóò sì kọ́ ìgbà tí wọ́n fi wọnú sàárè ni túmí pé èèyàn lọ sọ pé ah, ìmọ̀ yìí àti ó ti wá tó bẹ́rà yìí àwọn òtún ní nǹkan kan tààtò kọ́ mọ́ ìyẹn máa ń ní nǹkan tí èèyàn máa ń kọ́ kẹ́rì bí ẹ̀kọ́ ìwé ẹ̀kọ́ ìwé ayé bó ṣe rí yẹn tẹ̀sán náà rí o ẹnìkan ò lè kọ́ tán kó ní mo ti kọ́ tó ti tán báyìí yanyan so èmi ò mọ̀ kà kódà bí wọn bá ti ẹ̀tẹ́ sọ́dà síwájú wọn mọ́ ọ mọ̀ kà so kíkà tó ń kà yẹn náà ìyẹn ń kẹ́kọ̀ọ́ ni so ẹ dàpọ̀ àwọn mùsùlùmí inú àwọn ọ̀nà tó jẹ́ ọ̀nà gidi tí yẹn máa ń gbọ́lá fún láti mọ̀ fi wọ́ ojú rí ọlọ́run òun náà ni ẹ̀kọ́ ẹ̀sìn ẹ̀rí ẹni tó jáde tí ń lọ là ń sọ yìí ẹni tó bá rán ńkọ́ ìyóhùn jẹ́ àwọn òbí ìyóhùn jẹ́ àwọn alámòójútó tẹ̀rí bá ṣe gbé ọlá fún ilé ìwé lílọ western education bá ti gbọ́lá fún yẹn wàláhì tàláhì ó yẹ ká gbọ́lá fún kéwù jù bẹ́ẹ̀ lọ ká gbọ́lá fún ẹ̀kọ́ ẹ̀sìn jù bẹ́ẹ̀ lọ àmọ́ yóò bá nínú jẹ́ tẹ bá wo ojúlé kọ̀ọ̀kan lónìí ojúlé tó ṣe pé ìmọ̀ ẹ̀sìn náà lọ́sọ̀ wọ́n di èèyàn náà lọ sọ wọn di ìyẹn ńláńlá nínú ìlú yìí ẹ náwó tí wọn pé ọmọlé kéwúdà ẹ̀rí àfáàdà nínú ilé yín ẹlẹ́kọ̀ọ́ ẹ̀sìn dà nínú ilé yín ẹ wà tì ẹ̀rí pé àdéhùn dáńlá lẹ́lẹ́ yìí sòkò bá ó burú kó jẹ pé irun tó jẹ́ ọ̀nà tí wọ́n gbà wà lè jẹ́ náà ìmẹ́lẹ̀ yẹn wà fọwọ́ tẹ̀tẹ̀rẹ̀ mú tẹ àwọn ìyàbọ̀ ń da owó sí western education yìí ní kẹ́ mọ́ dà sí ẹ mọ́ dà sí i so àmọ́ ẹ̀dá sí lè kéwú náà ẹnu wọn tó wọ́n ń béèrè ń lè kéwú yẹn ṣètọ́nù wa lágbára débi pé ó sì máa ń ní àwọn èèyàn là tẹ́ ẹ bá rí ẹnìkan bá dá ilé kéwú kalẹ̀ nísìnyí ipe ẹ máa mú ọmọlé wa kọ́ ọmọ wa ka Quran a máa sọ two thousand lóṣù inna lillahi wa inna ilayhi raji'un ẹ sì mọ̀ gbọ́ ah, wàhálà àwọn afáàyè pọ̀ wọ́n náà wo two thousand lóṣù ó mì pé six thousand ní táàmù six thousand naira ní term tí ó lè fi ọmọ rẹ sílé ìwé kí n kí ọmọ gba six thousand naira tamley wọn ló sọ pé kìíní yẹn kò bá a mú tó sọjí kálá kíyèsí pẹ̀lú ọ̀rọ̀ yìí ṣètò ní dúró ti wá gan o ọ̀nà tá à ń náwó sójú ọ̀nà àlìjánnà sọ àwọn èèyàn sì ní fẹ́ nà wọn sì ní fẹ́ yà sí ṣùgbọ́n àwọn náà bákan náà tábà ń sọ pé ilé kí ó ń pé ibi tí wọ́n ń wá ipò ẹ̀sìn níbẹ̀ ọba nínú jẹ́ lónìí pé ibẹ̀ gan-an tán bá ní nǹkan sundun síbì kan sí hmm, nǹkan tó sundun tán bá ní bo ní aburú sundun sí àwọn ilé kéwù yìí ni àti ilé kéwù tó bá jẹ́ ilé kéwù tó pé ilé kéwù súnà ni ilé tó bá jẹ́ ilé súnà subhanallah aburú tó sun síbẹ̀ kékeré náà ni ṣe bá ti ń pariwo pé kéèyàn ó ẹfọmọ sílé kéwò ẹfọmọ sílé kéwò wàláhì àti kéèyàn ó tó ń wo ilé kéwò téèyàn mọ ọmọ lọ kọ́mọ jẹ pé àgbákùnrin ọ̀rọ̀ lè fọ kọ́ra ń gbà mí yóò fẹ́ dà kéèyàn mọ ọmọ lọ lè kéwò ẹ̀rì rọra fi sínú ilé rẹ gba àfa tí ó bọ kọ ní Quran ṣùgbọ́n gba àwọn àfa alágbàákò tó tún wá bọ́mọ rẹ sínú yàrá rẹ o ṣùgbọ́n gba àwọn alágbàákò àfa tó yẹ pé yóò mọ bá ìyàwó rẹ sínú yàrá rẹ o tó gbogbo ẹ ló lẹ́kọ̀ọ́ gba àwọn àfa tó jẹ́ àfa onísúnnà ṣe pé òun gan yóò ti lẹ́kọ̀ọ́ kò ní wọnú ilé rẹ̀ bìnnìyàn àti pé yóò dọ́dọ̀ àwọn ọmọ rẹ̀ tó àwọn nǹkan yìí lágbọ́dọ̀ kíyèsí láwùjọ o agbọ́dọ̀ kíyèsí mò ń sọ pé tán bá ní ká máa wá ibi tí aburú tó sojo sí ilé kéwu ni ẹ ti máa bá jù lónìí yìí kọ́dà yẹn sọ fún yín sọ àwọn ọmọ iléèwé ní ìsìn tí pé wọn ò tiẹ̀ yà nílà nílẹ̀ kí ó ti kó àwọn kan kẹ́kọ̀ọ́ bóyá wọ́n ń kà ìgbà kan làwọn sọ pé àwọn àdùwé kakéwù àdùwé kakéwù wàláhì ẹlòmíì bẹ́tà oníkéwù ni ó bẹ́tà oníkéwù tó a sì kí àwọn òbí ẹ̀tají ẹ̀tají tó ó rọrùn láti pé káwọn ọmọ kó méjèèjì papọ̀ kó kó kéwù kó kówé wọn nílà káyè àti fi lè ṣe ẹni tí ẹ bá rí òun lójú kó ń yé wa ipe nínú nǹkan tí ọmọ èèyàn tí ó gbọ́dọ̀ máa pàtàkì pé ah mo fẹ́ ní oore yìí nínú ẹ̀mí rẹ̀ tó anabi sallallahu alaihi wasallam inú hadith Mu'awiya anabi ni man yuridillahu bihi khayran yufaqqihhu fid-din ẹni tọ́lọ́ bá fẹ́ ṣoore fún ẹnìyàn jẹ́ oní alágbọ̀yé ẹ̀sìn rẹ̀ ẹ̀sìn tí wọ́n bá ti ń kọ́ yóò máa yé bí bá ti ń kà yóò máa yé yóò máa wá lékún sí i tó àmọ́ tẹ bá wo àwọn èèyàn lónìí yìí ilé tó táwọn èèyàn ń káwọn èèyàn kéwú àdánwò ni kéwú oògùn ni kéwú kéwú nánkàlí ni kéwú àṣírí ni kéwú babaláwo ni kéwú babaláwo náà làwọn èèyàn ń ké lónìí yìí so òun náà ló sì jẹ́ kí gbogbo ẹ̀kọ́ dìdàkudà tó dà lónìí gbogbo iná lẹ kúkú wà lórí social media ẹ rí kò dùgbà tá a bá ń sọ yóò mọ́ nìsín gbogbo iná lẹ rí ẹ̀rí tó ṣẹlẹ̀ lábẹ́òkúta so ẹ̀rí tó ń ṣẹlẹ̀ káàkiri káàkiri káàkiri ẹ àwọn ọmọ yẹn dídì sọ wọn sọ pé ọmọlé kéwú làwọn wọn ò kúkú parọ́ wọn náà máa wo ibi tó gba ọmọlé kéwú bá ń gbé lẹ́gbẹ̀ẹ́ rẹ wàláhì ní ní àlàáfíà nílẹ̀ gbogbo nǹkan ni wọ́n máa jó wọ́n máa jó oríṣiríṣi wọ́n máa fèé sí gbogbo ẹ̀ lẹ́mọ̀ gbọ́n gbogbo gbà gbogbo gbà bí àtàn ní ẹgbẹ́ wà lérí àtàn sáwọn kan ni náà ni so eléyìí ó jẹ́ kí ẹ̀rú lè kí wọ́n bá yàn bẹ́ẹ̀ ni ọmọ ilé kéwú mi báyìí ẹ̀ rí yóò mọ lóhùn kọ wọ́n ṣe bí àwọn ọmọ nígà yóò di irun ọmọ ilé kéwú nífà yóò ti mọ̀ kí Kùránì lẹ́nu jáde ẹ̀dá kò sí ilé kéwú ta ni irú yìí kọ́ la ní ẹmọ́ mọ́ lọ o irú ilé kéwú yẹn kọ́ o ilé kéwú tó ti mọ̀ túwèé náà ń kàlẹ́ fọmọ kọ́ o ilé kéwú tó ti mọ̀ ra a ò nínú fáìlì irú àwọn yìí ń kọ́ o àwọn ni wọ́n yà yà kú yà ẹ̀wọ̀n ìmẹ̀sìn àwọn àpàdé ìyẹn máa ń farabalẹ̀ ní sẹ́yìn bá ti ń kọ́ ìyẹn máa ń ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ arọ́ máa balẹ̀ ẹ máa rí àpẹẹrẹ ẹ̀sìn lára rẹ̀ àmọ́ kọ́ mọ́ lọlé tó kó wá ti bẹ̀ kó wá tó yà kúyà kọ́ máa bóra bó lọ́mọ tí ní bóra pàtó pé ẹni tó jẹ́ olórí ilé kéwù wọn gan òdúrú wọn gan òun gẹ́gẹ́ bóra so ẹni tó ń jẹ́ mọ́ asisi ẹni tó dálé kéwù gẹ́lẹ̀ ń bóra bó lẹ́sí fẹ́ kọ́ mọ́ bóra ẹni tó dálé kéwù lẹ́yìn ṣe bẹ́ẹ̀ dè bó lẹ́sí fẹ́ ní káwọn ọmọ ṣe bẹ́ẹ̀ dè tó gbóró tá à ń wíre o ẹ wo ọ̀nà ẹ wo bí kéwú ṣe tó bí islam ṣe pọ́n kéwú lé tó bí anabi ṣe pọ́n kéwú lé tó ipe ìbẹ̀lẹ̀ àlìjẹ́nà ọ̀nà àlìjẹ́nà ni ṣé kò ti di ọ̀nà iná fáwọn èèyàn báyìí ṣé kò ti di ọ̀nà iná táwọn èèyàn gbà wọ́n ná fáwọn èèyàn tẹ́ bá ń rí àwọn ẹnìkan tí wọ́n ti ṣe bú kan wọ́n jẹ́ ọmọ gbé kan ni wọ́n ṣe kíní kan ni wọ́n ẹ rí àpẹẹrẹ wípé yóò sá lọ́mọ ẹni tó ti di ọ̀nà lè kéwúrí ni sọdá kan tó lọ lọ ẹ ṣe ká gbìyànjú kásà tó ṣe kinní yìí ẹ̀ẹ́dẹ́ ni ẹ̀mọ̀ rí olóríṣiríṣi náà ti yà tí wọ́n pe ha ah, ah, káwọn afá rẹ̀ lélẹ́yìí ó lọlé fẹ́ ṣe nígà tó sẹ́ni afá pẹ̀lú àwọn eléyìí wọn tó lé léyìí ẹ̀dá kan jẹ́ ká kíyèsí àwọn ọmọ wa ká kẹ́kọ̀ọ́ ẹ̀sìn tó kó sì jẹ́ pé ẹ̀kọ́ ẹ̀sìn yẹn èyí tí wọ́n lò ni torí wàláhì kékeré tí yẹn bá ké tí yẹn bá ti lò ó asán dáńsá ni kò jámà kankan lọ́dọ̀ ọlọ́run kò yóò padà di wàhálà fún ẹni tó kẹ́kọ̀ọ́ òun ẹ̀yin náà rí bó ṣe dì nísìn bí kéwú ṣe dà láyé bó ṣe báwọn báwọn ọmọlé kéwú ṣe dì wọ́n di babaláwo wọ́n di wúkúwúkú wọ́n di gérigéri wọ́n di gérigédi gbogbo ẹ̀ ni wọ́n di nísìn ẹ̀mọ̀ wọ́n tó ẹ dákun látàrí léyìí àwọn tó ń jẹ́ àwọn olùmójútó ọ̀rọ̀ ẹ̀kọ́ ọ̀rọ̀ ẹ̀kọ́ tó ẹ dákun afẹ́rù àwọn èèyàn ní abẹ́ ìjọba náà ni ní abẹ́ ti àwọn aládàáni náà ni ẹ jẹ́ ká mú tó ń tí a bá máa kọ́ àwọn ọmọ ẹ̀rẹ́ kódà ní àwọn skúlì àwọn tí wọ́n ń jẹ́ àwọn màálìmù níbẹ̀ yóò káwọn náà kí wọ́n gbìyànjú kó jẹ́ pé n tó ń jẹ́ ẹ̀kọ́ ẹ̀sìn yẹn ló jẹ́ pé ọmọ mi ò ní láǹfààní àti rí ẹ̀kọ́ ẹ̀sìn ma ẹ máa wo challenge burúkú mo máa ń sọ fáwọn ọmọ tí mo ń kọ́ wàlá ìpèsè rí irú àwọn tó ń jẹ́ Islamic study ní skul yìí àbáwọn Arabic nínú skul wàlá ìbá balance challenge náà jẹ́ fún yín fẹ́yìn ọmọ akẹ́kọ̀ọ́ yìí wípé ẹ ní ní excuse lọ́dọ̀ ọlọ́run ní ìjẹba àwọn ẹ wà nílé ẹ̀kọ́ tó yẹ pé western education ni ẹ fẹ́ kọ́ wọ́n ìpín ìsáàtì kìíní síbẹ̀ wọ́n tó fi wọ́n fi sínú slavos ní kẹ́ ẹ mọ̀ islamic study kẹ́ ẹ mọ̀ arabic ọmọ mi yóò mọ̀ sí akiri tó bá dé àsìkò islamic study tó bá dàtìkọ arabic yóò tà ní so mo ní eré ara rẹ̀ ló ń ṣe so àmọ́ ọ̀pọ̀lọpọ̀ mi ní òṣèré rẹ̀ àfà tó fẹ́ kọ́ wọn gan kí ló ń gbẹ́ ní tí ọkọ̀ wọn kí ló ní tí ọkọ̀ wọn so so a gbọ́dọ̀ mọ̀ pé ọ̀nà ẹ̀sìn so ọ̀nà tí a máa ń gbà wọ àlìjẹ́nà ọlọ́run ọba ni tó kì í ṣe ọ̀nà tí mùsùlùmí tó wà lọ́lẹ́ máa he ìbínú ọlọ́run ọba níbẹ̀ so bó ṣe rí ní àsìkò yìí nìyẹn o kìí náà gbogbo àwọn tí wọ́n ń gírí èèyàn láwọn tó ń pa èèyàn ẹ dákun ní tí ìbá ṣe pé ọmọ kéwú bàjẹ́ kí ló kọ́kọ́ ń ní girlfriend fún ọmọlé kéwú ti ní girlfriend ọmọlé kéwú ti ní boyfriend so ọmọlé kéwú ti ń ranjú mọ́wọ́ pàtó ṣe pé àwọn ìjọ tó wọn bá ti wọlé kéwú gan-an ọmọ ti wà ní tìdáyé kéwú owó lẹ́kọ̀ọ́ mọ̀ kọ orin owó lẹ́mọ̀ kọ sí létí láti pìnlẹ̀ ayatun bila malin ayatun mulilatun ẹ̀dàkùn sírù yẹn sí nítorí kẹ́kọ̀ọ́ wọn fi pìnlẹ̀ ọmọ náà ìsẹ̀mí tí ò lówó ìsẹ̀mí yẹpẹrẹ ni so yóò sì rẹ́ǹgì nínú ọpọlọ ọmọ kí tí wọ́n á ṣe yóò nìkan káì bá ti ẹ̀ ń kọ́ ọmọ nígbà àwọn kan báwọn ẹ jẹ́ kó yé o wípé ìṣẹ̀mú gbọ́ gbogbo ìṣẹ̀mú tí ò lówó kọ́ ní máa ń yẹpẹrẹ o so ṣẹ̀mọ̀ kí n sàlàyé fọmọ yẹn báwọn iṣẹ́ rẹ̀ ànábì sọ̀rọ̀ àṣọ́làmù olówó sànábì yẹpẹrẹ ní ìsìn so kó tó mọ dákọ̀ àwọn àfáà tí ò lówó kọ́ mọ dákọ̀ àwọn àfáà tí ò lówó so sáfà yẹpẹrẹ ní ìsìn so yóò yá ẹ̀ lẹ́nu níbi ilé kéwú tó ń mọ́mọ́ lọ wọ́n sọmọdé aláìlójútì wọ́n sọmọdé alubára wọ́n sọmọdé gbájú ẹ̀ níbi àwọn ilé kéwú yìí wàláì ní tí ń sọ yìí bó ṣe rí ní sọ fún yìí gbogbo nǹkan kan ló ní ló ní àpèjúwe ló ní àpèjúwe káfa ẹ̀yìn náà lórí social media káfa ọmọ jó ọmọ ka dọ́là káfa àkókò dọ́là lọ́wọ́ ẹ́ ṣẹ́ni pé àdánwò lélẹ́yìí àwọn káfọ́ ọmọ ti yahoo yahoo ẹ́ ṣẹ́ni pé àdánwò ti dé ìgboro eléyìí náà ní kó kálukú wọlé kí wọ́n tó bá fi ọmọ rẹ̀ sí tó wo kó jẹ́ lé kí wọ́n tún náà mọ́jẹ́ ń pẹ́ tọ́ fún ọ gbogbo lé kí wọ́n tó bá ṣe lé kí wọ́n tún náà wàlá àgbákò lọ́mọdé náà lè kọ́ kí n fọ ọmọlẹ̀ kó clear fún ọ kó clear fún ọ so torí pé gbogbo ayé náà láàrin ìlànà yẹn àmọ́ tó ń bẹ́ ń bẹ̀ nìkan ò lè purọ́ rẹ̀ fún wa ó lè yàtọ̀ sí babaláwo ẹni tí ó bá ń lọ́lé kéwú tí ò bá ṣe tí ò bá lọ́lé kéwú súnà ẹ lè yàtọ̀ sí babaláwo ẹ mọ òjògbé tẹ̀ ẹ mọ ìyèpẹ́ tẹ̀ ẹ mọ ìjògbé tẹ̀ gbogbo ẹ̀ lẹ́mọ̀ tẹ̀ ẹ mọ nǹkan jó dẹ́lẹ́yìn náà ọlọ́mọdé àṣà ni wa so ṣe rí àwọn ẹ̀ṣẹ̀ pé àwọn ọmọ ń ṣàbúrú ní kí wọ́n ń sẹ́bi ní ìyẹn wọ́n jáde ní kí wọ́n ń gbérí èèyàn wọ́n ń sinrí kọ́kọ́ ẹ dákun àwọn tí wọ́n ń ta àwọn kìíní yìí gangan àwọn tí wọ́n ń ta ní gbogbo ọjà tó ti ń ta eré eku eré ẹja wà láàrẹ kan bá wa mọ́tò kíjọba bá wa mọ́tò kan dákun tó lọ́nà kan bá wa mọ́tò àwọn ẹni wọ̀nyí so kan àkọ́kọ́ náà jẹ́ ìṣòro ẹ̀sìn ọkọ̀ bá wọn tó ń ṣe gan kan bá wọn sọ̀rọ̀ ẹ bẹ̀rù Ọlọ́run pẹ̀lú nǹkan tẹ̀ ń ta ẹ bẹ̀rù Ọlọ́run pẹ̀lú nǹkan tẹ̀ ń ta ẹ̀yin ń ta èrè èkó rí ẹja tó pé tẹ́mu táwọn èèyàn bá rí kíní yìí òun ní rí ṣe ìgbà tó bá wà lọ tó wá ọjà tuntun tó wọn rí wọn wá kọ̀dí wọn rí ẹ̀rí wọn wá ọjà káǹká tó wọn rí wọn wá kíní kan wọn rí tó wọn tó dé kó náà wọn ọba bẹ́ẹ̀ náà wọn kà lóko jò kó jẹ́ òun ni àti ẹ̀rí níta fìdí kíní yìí mà èèyàn ẹ̀rí pé ńgbà tí tó gbérí èèyàn tó tó gé èyí tó gé lérí rẹ abẹ́kúta ó ní àwọn òwò ewé seven seven ń bọ́ wọ́n ti rí ewé seven seven ṣe bí ọ̀rọ̀ lè ra ni ẹ̀yin ìyá yìí tẹ̀ ń tà tí ìbá ti ṣe yìí tí wọ́n fi ń ki àgbo ẹ mọ́ tàrú àwọn kẹfà yìí mọ́ ẹ̀bẹ̀rù ọlọ́run wà láì ṣé ó dáa kán máa mú rí ọmọ tí yínà kán máa fi rí seven seven kán máa fi kán kán rí ewé seven seven kán máa fi gún papọ̀ ẹ ṣé ẹ̀bẹ̀rù ọlọ́run ọba so n hundred percent àwọn tẹ́ bá wo pé àwọn ti ń ṣe kinní yìí nínú hundred ẹ̀ẹ́rì ninety five làwọn tó kọjá lékéwú ninety five àbí kí n sọ pé ninety eight náà làwọn tó kọjá lékéwú tó pé lékéwú náà ti lọ lè kọ́ wa àwọn kìnìún yìí tó dákun so irú lékéwú yìí ọ̀rọ̀ àwọn lékéwú yìí níbi ká ká ká restructure wọn ká restructure wọn tòun ti bẹ́ẹ̀ náà wọ́n sọ àwọn lékéwú mi náà wọ́n láwọn ń pa náà rẹ̀ àmọ́ wọn ò ní pa náà rẹ̀ yányán lékéwú mi náà ti pé wọ́n kọ́ ó kọ́ àyànbẹ́sẹ̀ máa ṣe jíù ó kọ́ àyànbẹ́sẹ̀ máa ṣe kíní kan yẹ́ ó dáa tẹ́ ẹ kọ́ wọn pé ẹ bọ ni ká má ju ìrí nǹkan má tẹ́ ẹ sọ bẹ́ẹ̀ fún wọn tẹ́ ẹ gbọ́dọ̀ sí jálá ẹ má ti jálá bí má o tẹ́ ẹ sọ bẹ́ẹ̀ fún wọn. ẹ wá wo ọmọ kéwù mi ọmọ ilé kéwù mi ń jáde àwọn five hundred nílé kéwù mi lọ́dún every year mọ́tí wá ń jáde nu kódà ibo more than that mọ́tí ń jáde nìyẹn mọ́tí ń jáde lọ́dọọdún náà so ibo náà ń lọ wọ́n lọ ní àwùjọ yìí náà ni táwọn náà bá ti débẹ̀ ọ̀nà ìfẹ́ ti jálà bí ọ̀nà ìfẹ́ rówó wọ́n fẹ́ ọ̀rọ̀ náà so yahoo yahoo wá dé ìjìyànjẹ dé ìṣe gbogbo oríṣiríṣi kidnapping dé gbogbo oríṣiríṣi so n tí àwọn ọmọlẹ́kẹ́ ń ṣe níbi aburú ìkéṣe kékeré aburú ń tẹ̀lé nílùú ṣẹ̀dákùn torí tọ́ lọ́rùn ẹjẹ́ ká bẹ̀rù ọlọ́run ọba so ká mọ̀ pé ẹ̀kọ́ lè kéwú wàlá ẹ̀kọ́ tí ọmọ fi ń di ọmọ àlùfẹ́ náà ni so ẹ̀ka tí ọmọ fi ń di ọmọ àlùfẹ́ náà ilé pọ́lọ́ sọfà nẹ́bí kí wọ́n kó lọ́ọ́ bìí zidni ilma ah, ah. wà nẹ́bí máa bèrè lọ́dọ̀ ọlọ́run jẹ́ kó lékun ní ìmọ̀ àmọ́ àgbègbè jabal àmọ́ tó ń sọ̀rọ̀ nípa ìmọ̀ ó ní ta'allamu al-ilma ó ní ẹ̀mọ wá ìmọ̀ fa inna ta'allumahu lillahi khashiya kí wọ́n máa wá ìmọ̀ nítorí tọ́lọ́run ẹ̀rí lélá torí tọ́lọ́run khashiya tí wọ́n fún yàn níbẹ̀rù ọlọ́run ni ó mì kí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ tó ń lọ lé kéwù nìkú wọn ò lọ lé kéwù torí tọ́lọ́run mọ́ torí pé lágbájá lówó lágbájá ń ná dọ́là lágbájá ń ṣe kíní kan lu mọ́tò láńlá nítawọn náà ń wá kíni ẹ jẹ́ káwọn ọmọ ọ̀dà sáǹdì pé kìí ṣe pé kéèyàn olówó lálùbáríkà kìí ṣe pé kéèyàn pọ́pùlà lálùbáríkà kìí ṣe kéèyàn ọmọ nẹ́dọ́là lálùbáríkà kìí ṣe yẹn kìí ṣe pé kéèyàn ọmọ tunisi owó náà lálùbáríkà àlùbáríkà kéwú ẹ kó yé wọn ipe òun náà ni kéèyàn ó lo kéwú ni lílo ìmà barakatul ilm fil amal bihi kí n ti ń so Mu'adh bin Jabal ó ní fa inna ta'allumahu lillahi khashya tí wọ́n bẹ ilé wá ìmọ̀ nítorí tọ́lọ́run kì yóò sì di olùbẹ̀rù ọlọ́run ọba wa talabuhu ibada tí wọ́n bá ń wá ìmọ̀ òun ṣe ìbáàdà ni wọ́n lọ síbi kéwù wọ́n lọ síbi halqa wọ́n lọ síbi jalzat so ìbáàdà lè yan wá kí òun wa mudarasatu tasbih kó máa kà á kẹjọ máa ṣe revision pẹ̀lú àwọn èèyàn ojú ó ti kájọ ṣe revision kéwù wáyé tasbih gbẹ̀ngbẹ̀yàn fọ́lọ́ ọba mọ́ ni wàlbáṣù ánìwò jihad kó ní jẹ́ ẹ̀sẹ̀ báṣù lórí mọ́sálà yìí so kó mọ́ sí research lórí mọ́sálà ẹ̀sìn gbẹ̀ngbẹ̀yàn ṣe jihad ni ẹ wo ọlálálá tí ń bẹ níbi ìmọ̀ kó ẹ̀kọ́ ẹ̀sìn ṣẹ̀dàpọ̀ àwọn mùsùlùmí arọ́ráwá arọ́ráwá ṣẹ̀dàpọ̀ jẹ́ ká tún ìròrí wa rò sọ̀rọ̀ náà lè tán ayé ṣe báyìí wàláì tẹ́ mò ń sọ ní ànákọ́ yẹn pé tẹ́ bá wo twenty years back ìlú Ìlọrin ò rí báyìí tẹ́lẹ̀tẹ́lẹ̀ kò burú fún wa tó dé lẹ́bù yìí so ní ìsìn báyìí àti wá rí pé ó burú báyìí o àná ti rí àdánwò báyìí o àti rí báyìí o so ẹ jẹ́ ká tó wá pílánì fún ogun ọdún mi ẹni tọ́lọ́ bá ní kọ́ wà láyé kí láti pílánì fún òun náà ní ká kárìn náà súnà Nabi sallallahu alaihi wasallam ẹ jẹ́ ìdí ká ti rìn ká wá wo bí sẹ̀mí ayé yẹn ó ṣe rí twenty years after ká wò ká wo bí ó ṣe rí so kọ́lọ̀ kọ́mọ́ṣáàsì àánú fún wa ah, fún àwọn tí a bá ní ìbéèrè 0244 zero eight one zero eight five zero one three seven one zero eight one zero eight five zero one three seven one naam. waaleykum asalaam wa rahmatulah. alhamdulilah ẹ káàbọ̀. naam eré mọ́tò bá ṣe gé ààyè bá ṣe jó ọ̀gọ̀ wàláì tí kálukú yóò sì tọ́ bẹ́ẹ̀ hmm. aláì kọ́nà kó sànù ẹ̀gbọ́ ẹ̀ ní dákẹ́ náà ni ẹ̀ máa pariwo ọ̀nà jẹ́ kan gbọ́ ẹ̀ ní ká báyé délé ni tábàwọn sójà mídíà hmm. wọ́n ń ké yíyàn hmm. lẹ́yìn náà ìṣàláwà àti bóyá kíni ká tó wà mẹ́ta. alhamdulilah ṣe ẹni tó bá ti ń gbọ́hùn imam tí mo mọ̀ ẹ pé òun rẹ̀ ń lòkè sòkòtò ń níbi tí ẹnìkan tó máa bá a rọ ọmọ sòkòtò kálukú náà máa wí tí wọ́n jẹ́ jẹ́ ni sòkòtò wà ń bẹ̀ náà nìyẹn so tábà tí ń gbọ́ wọn. bí ìbá ti sọ fún wọn. wọn ni ìbá kún lọkọ. àmì àgbègbè kan tó ẹsẹ̀ ọdún ṣe rí nìyẹn àwọn ọmọ yẹn kan tó ń rí kọjá òye wọn. bẹ́ẹ̀ni. wọn wá ń gbìyànjú àti dán wò. bẹ́ẹ̀ni. àwọn àfáà ti wá bá àfáà jẹ. bẹ́ẹ̀ni. àfẹ́ máa fà dáadáa mọ́. Hmm. ọlọ́run ní gbà mú wa àmọ́ hmm. táwọn àfáà dáhùn <laughs> wàláì wọ́n lè kó búra ní láti àmọ́ ọlọ́run ló ń gbé jáde. ẹ̀sìn ọlọ́run kan lẹ́kọ̀ọ́ rẹ̀. نعم وعليكم السلام ورحمة الله أنا عمر الله عليكم لا إلى كافي ماما أنا الله غير نعم جزاكم الله خير أنا أقول أنا لكن الجديد ولكن صابر wọ́n táwọn mi ti lọ o ẹ̀ṣẹ̀ gírí náà ọkọ̀tì ni mi kọ́ mọ kọ́tì so ẹ̀wọ́ ẹ̀jẹ̀ kí n gbé lákan lè lẹ́kùn ìgbàkùn ọ̀sán ìgbàkùn ọ̀sán náà. wọ́n kọ́ ní kọ́mẹ́ntì lórí ẹ̀ dákun àwọn lẹ́kùn lẹ́jà tẹ́ wí àti ìjọba bá wa mọ́ra sí gbogbo ẹ̀ náà sì ní ọ̀dákẹ́. bẹ́ẹ̀ni ọ pàtàkì náà bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. ẹ̀ẹ́ wo ni yẹn wo ni yẹn èyí ò ti pẹ́ lọ náà ká máa gbẹ́bọ sójú ọ̀nà yìí ọlọ́run sá sànù wa ni kọ́lọ́ wọn sá tó wa ṣe tọ́jú ká jìnà sẹ́bọ wá tá ń ṣe ọlọ́run jẹ́ kó ṣẹ́ àwọn tó ń ṣe bá three three five one zero eight one zero three three two one four nine sọ àbúrò tá sàrò mi ní ọ̀dàgbére pẹ̀lú assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.